ọlọ́dà kò mọ́ta tàbí ìmọ̀gbà súnà kò lọ. mo wá bí wọ́n náà sí àwọn bàbá wa tàbí ìlànà iṣẹ́ àtọ̀lọ́gbẹ́ni ìgbìmọ̀ àdéhùn alùpàdé wa kò tà á dá ọ̀rọ̀ á wọ́n fẹ́ dada kò tọ̀. onímọ̀ bá àgbọ̀dọ̀ sí náà ni pé àgbọ̀dọ̀ lọ tàbí oníṣòwò. àwọn bàbá wa náà sọ̀rọ̀ mọ́ta bàbá wa sọ̀rọ̀ ìgbìyànjú wọn náà láàpò ń sẹ̀kú yìí náà ìrẹ̀ ìgbé mo ti ń bí iná làwọn náà wà àwọn ọmọ ìjọba àwọn ọmọ látọ̀ táwọn orí ìwọ kí àwọn àlùfà wa. máa ṣàwọn inú àwọn àgbààfà ilé ẹ̀kọ́ yìí náà fi kú dáadáa ẹ̀rọ bá ní bíbí gan kò lè dá kò lè dá gbó ṣe ìyẹn báṣe láwọn amòdírù ń gbìyànjú tó yìí àwọn nìkan náà lè máa dá gbogbo ẹ̀ ṣe láti gbọ́dọ̀ rí pé àwọn kan náà ni wọ́n wà pẹ̀lú wọn inú àwọn tán wá jọ ń ṣiṣẹ́ ọ̀nà ni àwọn àlùfáà wa wà ọlọ́mọdé àbá àjọ ilé sọ̀rọ̀ rẹ̀ jazakumullahu khairan ládùúgbò tiwa pẹ̀lú bá ṣe níbi àwọn àlùfáà tó ó jẹ́ ká mọ rírì irú àwọn tán bá tó tàwọn àlùfáà wa báyìí ìṣiṣẹ́ ńlá ni wọ́n ṣe o ọ̀láìkò ìlì ẹ̀rọ mọ́ṣàbà àjọ ilé sọ̀rọ̀ rẹ̀ tó tó gbójà máa náà láti lápọ àti lábọ àmọ́ nǹkan ni àwa gbé ẹ̀wò ni pé báwo la ṣe lè ṣiṣẹ́ díẹ̀ kágbé báwọn táwa gba ládá tó pọ̀ nínú oṣù Ramadan lákòótán báwo ni a ṣe máa rórí ire ṣe nínú oṣù Ramadan báwo ló yóò ṣe jẹ́ pé tá a bá bẹ̀rẹ̀ Ramadan nígbà tá a bá fi parí rẹ̀ nínú ẹni tọ́lọ́run ọgbọ́ ó tún kún ìjọba náà kú lọ́rùn rẹ̀ tí wọ́n wà kà wá fún ara àwọn tí wọ́n wà lìjẹ́ náà bò láti wà nínú wọn torípé inú tá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam sọ ni pé walillahi utaqa minan nar anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní tí rọmọdọ́nù bá dé ọlọ́run máa ní àwọn ẹ̀dá kan tí ó kanlẹ̀ kanlẹ̀ tú okùn ìjọ́mọ jahannam tí ó tù kúrò lọ́rùn wọn látara kóṣù rọmọdọ́nù dé bóò làwa náà ṣe wá jẹrú àǹfààní yìí nìkan ni àwa gbé yẹ̀wò náà rí tọ́ àmọ́ wa sọ̀rọ̀ náà rí o bí ní ṣe jẹ́jọ́ sátọ̀dé ìpínjàmọ́ tó dúró báyìí ọlọ́wọ́ta àtàkálùkù wa lẹ́sọ̀ọ́ lórí ọ̀rọ̀ tí kìí wá ṣe tọ́ ọlọ́run tí kìí ṣe tànàbí ọlọ́run dákun má jẹ́ tẹnu wa jáde o ọ̀rọ̀ ìfẹ́ nú ọlọ́run dákun má jẹ́ jáde lẹ́nu wa gbogbo tábà sọ́jà ilé ní olùwàmọ́sá tí ó ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba kátó wá wọnú ọ̀rọ̀ náà mo rí gbọ́n ní mọ́sálásí pẹ̀rú mọ́sálásí tó ṣe yìnrìnyìnrìn báyìí tọ́lọ́wọ́n ọba wa ń sọ sunna ó àbí ó ṣẹ́rí sunna ti bẹ̀rẹ̀ yóò bá yóò dúpẹ́ bá rí àwọn nǹkan báyìí níjọ́ náà lọ́hùn níbi àwọn èèyàn máa ń hàn àwọn lè màdé bí ẹ bá ti abẹ́ ìṣe lẹ́kṣọ̀ abẹ́ ń dádúgbò kan àwọn ń fún yín láǹfààní pé gbogbo àṣùbà kẹ máa ṣe lẹ́kṣọ̀ yìí dẹ́ẹ̀bà ṣe. níjọ ẹ bá ti ń sọ àwọn ọ̀rọ̀ kan tó bá ti ń di àtàlátújọ sunday sunday àlàyé tó bá dé rèé ẹ̀mọ́ olùdí nàbí àlàyé tó bá dé rèé àwọn kọmítì ó ti mọ̀ sí mítìn outcome meeting yẹn ni pé ẹ̀ka tí wọ́n pè ní sars afẹ́ afẹ́ rí yín àti òtí àwọn kọmitì ṣe meeting wọ́n ní ìtumọ̀ àti rẹ̀ ní pé lẹ́kṣọ̀ yíyẹn àfẹ́kọ́wó dìnnú mọ́ṣáláṣí wọn àìmọye àfáà súnà náà ti lékòó mọ́ṣáláṣí tí ẹgbẹ́ tí súnà ń bá wá débi pé àwọn akọ adúrú mọ́ṣáláṣí jẹ́rànà báyìí kalẹ̀ pẹ̀lú adúrú àwọn tí ń mákì ìwájú jẹ́ pé òkọ lásán láàbì máa jẹ bẹ́ẹ̀ àwọn ẹlòmíì òkọ pé áàlù súnà níwá òkọ nìkan lẹ́ bá lára rẹ̀ ìdá ń pè ní súnà ẹ̀mí bá lára rẹ̀ súnà ò síbi ọ̀rọ̀ ẹnu rẹ̀ súnà ò síbi ìṣe rẹ̀ pẹ̀lú ìyàwó súnà ò síbi ìṣe rẹ̀ pẹ̀lú ọkọ súnà ò síbi ìṣe rẹ̀ pẹ̀lú ọmọ súnà ò sí bí iṣẹ́ rẹ̀ pẹ̀lú aládùúgbò kódà irun tí ń kí àwẹ̀ tí ń gbà súnà ò sí mẹ́ òun náà ti mọ kílẹ̀mù pé alùsúnnà lòun ọlọ́run mọ́ta wá níwá alùsúnnà bẹ́ o alùsúnnà tó ṣe wá alùsúnnà tí ó tẹ̀lé súnà nẹ́bùwá muhammad sallallahu alaihi wasallam níbi àkídà nẹ́bì tí ó tẹ̀lé nẹ́bùwá muhammad sallallahu alaihi wasallam níbi ìjọsìn nẹ́bì tí ó tẹ̀lé nẹ́bùwá muhammad sallallahu alaihi wasallam níbi ìwà ìwà bá nẹ́bì tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ bá nẹ́bì tí ń bá àwọn èèyàn wà bí ti ń ṣe pẹ̀lú àwọn aládùúgbò bí ti ń ṣe pẹ̀lú àwọn ẹbí bí báwo la ṣe fẹ́ kó ládájọ́ inú oṣù Ramadan ọ̀nà àti kó ládájọ́ ó pọ̀ àbí ká sọ pé oṣù Ramadan fúnra ara rẹ̀ oṣù ládàá Ramadan láti bẹ̀rẹ̀ dáhàrin dópin oṣù láàdá ó ní táwọn àfa bá fẹ́ pé ẹ gbọ́ shaharul khairati wal barakat oṣù tó kó àìmọye oore sínú oṣù tó tún wá kó àlùbáríkà sínú ṣùgbọ́n ṣe rí náà bá múra dáadáa bí rọmọdọ́ọ̀nù ṣe kó oríire wá tó yẹ wallahi alazim rọmọdọ́ọ̀nù yóò wá yóò lọ ẹlòmí ó sì ní sóríire ọlọ́mọ sì ní àti yín bẹ̀rù hadith kan bẹ táà ní máa sọ fúnra wa annabi ti bí a máa sọ fúnra wa náà nìṣẹ̀lẹ̀ ó ti ṣẹlẹ̀ annabi bẹ gbó mímbà ní annabi sunna ní kó ní step mẹ́ta ó pé pèsè kíní ó ṣe àmín ó pé kejì ó ṣe àmín ó pé kẹta ó ṣe àmín ibi ìṣẹ̀lẹ̀ yìí la fi mọ̀ pé àwọn èèyàn kan wà wá tí wọn ò ní bóríire yẹn ṣe jẹ́ ó ṣe gbogbo nǹkan tí ẹ ká fi yẹn ọlọ́wọ́ bá ti kó sínú ẹ̀ ẹ máa wọ́n ní anábọ̀ Muhammad sallallahu alaihi ní idha dakhala shahru Ramadan ó tó ṣe Ramadan bá dé inú iṣẹ́ tó yọ lọ́wọ́ kọ̀ọ̀kọ́ pa àwọn màláìkà láṣẹ onígbóyá ó gbólẹ̀kùn tó wọjá ẹlọ́rin ti pa pa kí ni túmọ̀ rẹ̀ àfẹ́kẹ́ nìkan kó wọná bọ̀ tẹ̀lé gbà wọn bá ti tilẹ̀kùn kan ìtumọ̀ rẹ̀ ni pé kò sọ́nà bíi road closed mọ́gbàbẹ̀ lẹ́yìn tó wà tilẹ̀kùn náà àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ fúnnú náà ó làwọn ṣayàpín alábi ni wà tún fi dáti ṣayàpín wọ́n tún máa wọn ṣayàpín tí wọ́n dà wá lẹ́mìírú wọ́n tún dè wọ́n mọ́lẹ̀ ó di mélòó ìkẹ́lẹ̀ kẹta wá ni pé wà fún ti àti àbíwábùn jinan àwọn ẹlẹ́kùn tó wá wọnú àlìjánnà ó wà ti gbogbo ẹlẹ́ wọ́n ti gbogbo ẹlẹ́ lẹ́yìn yìí ní àpótí ní mẹ́ta wà káni wà pé oríire ló sọ̀rọ̀ àǹdè rọ̀mọ̀dọ́nù o gbogbo oríire yẹn ti pọ̀ ẹ̀kọ́ ti chip báyìí nìsí munadi ẹnì kóòtù wa polówó fún wa يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر يا باغي الخير أقبل أي وضوء ولدا ما بو أريده أنقلو أريده ما قلو نبدو إليه يتشيبني أن يضوى ما قريبه الله رضي بي يا ملايكة ويا باغي الشر أقصر ìwọ bá ń ṣaburú díwọ́ rẹ̀ kú ó jáwọ́ rẹ̀ kú ó jáwọ́ rẹ̀ kú ó sọ́rí bí tó yí lèyẹ máa tó wá kìtù lé ẹ̀mí kálukú wa náà yóò wá máa rán wa létí orí ire nù Ramadan ó ti ka Qur'an ó ti yẹn náfílà wa wọ́n tún wá máa sọ fún wa pé inú àwẹ̀ ló wá ó mọ́ mú kí o inú àwẹ̀ ló wá ó mọ́ pààrọ̀ inú àwẹ̀ jẹun inú àwẹ̀ tó túnmọ̀ sí orire oríire yẹn sọ̀rọ̀ àǹdíwá àmọ́ subhanallah póríire yẹn ṣe chíìpù tó yẹn àwọn ẹnìkan ò ní sórí ni ń gbọ́ nínú oṣù jà nínú oṣù rọmọdọ́ ọlọ́mọ sì ní àti nínú oríire yẹn chíìpù ṣẹ́ríbi tó yíre ibi chíìpù dé àìwọ́nú oṣù rọmọdọ́ọ̀nù lèyìn oṣù oríire nínú rọmọdọ́ọ̀nù ibi tó yíre tí rọ̀mọ̀dọ́nù ti bẹ láyé kìrẹ̀ kò ríire ṣùgbọ́n bó ṣe ṣoríire tó yẹ sẹ́ ànígbà nẹ́bí wa ń gun mímbà jìbìrìlù wa ń sọ fún ànẹ́bí wa tẹ́bi ní àwọn èèyàn kan ó ní rọ́gùmọ̀ àǹfẹ̀ ab ó ti bọ́ fẹ́ nìkan ó ti ta fẹ́ nìkan ó ti tán fẹ́ nìkan ẹni tó ṣù rọ̀mọ̀dọ́nù yìí bá láyé òṣèré àforíjì ọlọ́run tẹ̀mí kìnnìkan ni ó fà á onírú ọwọ́ tó bá fi mú oṣù rọ̀mọ̀dọ́nù ọlọ́run kó mọ́ sáà sí rọrùn fún àti ọlọ́run já lè mọ oṣù rọmọdán àti ẹ̀ mọ ẹ̀ náà láfi wá rú kòkó báyìí ọlọ́run kó wá jẹ́ kí tí olóore ló wá gbé nǹkan ká lo gbogbo thirty days of Ramadan ká wá sọ nǹkan kan ká dẹ̀ mọ sọ́ra fún nǹkan kan kí nìkan tá a fẹ́ mọ sọ yẹn ká mọ sọ pé gbogbo tọ́lọ̀ ń bá ti lóun yọnu sí àwa fẹ́ mọ ṣe gbogbo nǹkan tọ́lọ̀ ń bá yọnu sí afẹ́ mọ ṣe kí ni jama afẹ́ mọ ṣe pé àtọ́sù yóò fi parí o. ṣé ọ̀rọ̀ ló bẹ́ jáde lẹ́nu mi kó jẹ́ kan mo fẹ́ lọ kó jẹ́ ibi tọ́lọ́run yọ́nú sí aṣọ kan mo fẹ́ wọ̀ kó jásọ sí nǹkan mo fẹ́ mu kó jẹ́ nǹkan mo fẹ́ jẹ kó jẹ́ nǹkan tí àwọn èèyàn kan mo fẹ́ bá sọ̀rọ̀ kó jẹ́ rú ọ̀rọ̀ kàmọ̀ sẹ́dẹ̀ni tó bá ti fẹ́ jèrè Ramadan tó bá lè gbérú ẹ̀ ní báyìí ẹ bá ń kí gbogbo oríire nọmba one kódà ó kú oríire bí dárọ̀jọ́ ti kú là mo fẹ́ ná owó mi ó gbọ́dọ̀ jẹ́bi tí kódà mo fẹ́ náwó yóò kọ́ bilẹ̀ pé sọ́lọ̀ ń yọnu sí ká náwó ó yọnu sí o ó ní yá ayúwa na ámànú hal adullukum ala tijaratin tunjikum min azabin alim tu'minuna billah ورسول وتجاهدون في سبيل الله بأموالكم تؤمنون بالله واليوم الآخر وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم pé á tó lọ dídá náwó ó wá kú níbo mo fẹ́ náà tí rẹ́rí gbogbo ọ̀rọ̀ tàbí sọ lẹ́nu abẹ́bí tí ó wà láàrin ìjẹ́jú díẹ̀ tàbí sọ owó ẹni pé bá a bá ṣe wá ń ṣọ́pá fẹ́ gbogbo tí o dùn mọ́lọ̀ ló là á se agboro agbọ̀rọ̀ tó wà lọ ṣọ́ra fún ìkẹyìn ọ̀kan òun náà tó wà pẹ̀ka kí ni nǹkan ẹ̀ gbogbo ń tọ́lọ̀ bá ti lóun kọ́ haramu ni ìdájọ́ nǹkan náà ni makruhu ni ìdájọ́ nǹkan ni èmi ò ní débi ẹ̀ ah, mba ni. kó rírú ẹ̀ ní báyìí gbé pàdé Ramadan ó ní kẹ́ kí kó kú oríire Ramadan èyí ọlọ́run mo ń pàṣípò yí náà bẹ̀ ọ́ mo bẹ̀ ọ́ fúnra mi mo sì bẹ̀ ọ́ fún gbogbo àwa tá a jọ gbọ́ra wa báyìí àti gbogbo mùsùlùmí gbogbo àsìkò tá a bá lò ní Ramadan mọ̀jẹ̀ agbègbèsẹ̀ kan àfi tí wọ́lọ́wọ́n bá yọ́nú sí mọ̀jẹ̀ asọ̀rọ̀ kan àfi tí wọ́lọ́wọ́n bá yọ́nú sí má jẹ́ à ṣe iṣẹ́ kan àfi tí Ọlọ́run bá bá yọ́nú sí má jẹ́ à lọ́bì kan àfi tí Ọlọ́run bá bá yọ́nú sí kódà má jẹ́ à sùn oorun kan àfi nítorí bá a fẹ́ ṣe tó yọ́nú sí ká fẹ́ sùn ká fẹ́ wá sùn torí pé á ah, jẹ́ sùn torí mo fẹ́ ṣe irú iṣẹ́ báyìí tí mo fẹ́ fi yọ Ọlọ́run bá mi nú ilé Ọlọ́run bá ṣe wá ń bẹ̀rọ yìí gbogbo tí ó bá wá mú wa tẹ̀ ọ́ nínú Ramadan má jẹ́ àgbèjì ẹ̀ ṣe wá ra wọn tí ọlọ́run wa máa ń yọnu sí tá a gbọ́dọ̀ vitamin bóun la fẹ́ fi lu Ramadan wa wà pọ̀ àwọn tọ́lọ́wọ́ ọba yọnu sí pọ̀ ṣẹ̀tìlá àwọn nǹkan náà tá à ń sọ yìí àwọn nǹkan tó máa ń gbéra wọn mì ni àwọn nǹkan tí ó máa ń gbéra wọn mì ó làwọn nǹkan náà kìí ṣe nǹkan tá a fún ni pé sáàmójútó ẹyọ kan yìí wọ́n jura wọn lọ a sì gbọ́dọ̀ yóò jẹ́ ẹyọ kan sẹ́rí ọ̀gá gbogbo déèyàn fẹ́ ṣe nu Ramadan ọ̀gá gbogbo ẹ̀ ó ní àṣìyàmù fi mùsùlùmí kan ò gbọ́dọ̀ wá lo odidi Ramadan kó o wá yọ ọjọ́ kan péré lẹ̀ kó wá má gbààwẹ̀ kó wá ní kí ló dé kì í ṣe kórè ọ ṣọ́ọ̀ṣì ìrìn àjò ní mi ìṣèrìn àjò Ah, obìnrin ní ọjọ́ ìkóṣù ní ìyẹ̀jẹ́ ẹ̀ṣù obìnrin lébi tí máa ṣe ìkóṣù kí lé tó wá gbáwẹ̀ ẹmú ní sinmi lè ní ní àà ọlọ́mọ́sí mi ah! àti inú ọ̀hún ọ sinmi ọjọ́ kan láti mọ́ fi ọgá jẹ́ nìyẹn ẹ má jẹ́ wa nílùú Mùṣín ẹwà ara wọn bọ́ì àwọn ọ̀dọ́ rápọ̀ ẹjá máa reach out sí wọn o tẹ́rí wọ́n fẹ́ẹ̀ tẹ́ nìyí ẹ máa retí wọn láti júmọ́ àtó mọ̀ ẹ sì máa retí wọn láti júmọ́ àti tẹ̀lé ẹ máa retí wọn tọ́lọ̀ bá la kí tàràwì ìlànà ẹjọ́ júmọ́ àti ń bọ̀ ẹ máa retí wọn wọ́n fẹ́ẹ̀ ẹ má lé wọn o àwọn àlejò ọlọ́run bọ́lọ̀ ń tí máa ń gbà wọn lálejò nínú oṣù Ramadan ọdọọdún ọlọ́mọ ń gbà wọn àlejò ọlọ́run ni wọ́n tẹ́rírú wọn wàláhì ràdìm a máa wẹ́lú mi rọmọdọ́ọ̀nù náà ló dé bẹ́ẹ̀ lòun náà ló fẹ́ jálejò ọlọ́run àlejò ló rò pé òun ó jẹ́ bó ti donílé ọlọ́run náà nù rọmọdọ́ọ̀nù lọ tán wà láì kò sì fi tọ́lọ́run lẹ̀ ìdí nù tí wọn bá dé àwọn èèyàn kan bẹnu àwọn ọmọ ìyá wa wọn wà mọ karamọ ní mọ́sálásí rọ̀mọ̀dánù nínú ọ̀lẹ́dẹ́ àjẹ́wó ní wọ́pùwọ́kọ́ lọ ní mọ́sálásí ọlọ́lọ́ ni tí wọ́n lẹ̀ bí wọ́n ṣe ní róòlù tí àwọn náà ní róòlù tí wọ́n àwọn náà wá pílẹ̀ róòlù wọn nù àsìkò tó sì wò wọ́n nù ìwọ̀n ni wọ́n mọ̀ tó yẹ ká mọ́ sí lójoojúmọ́ ọlọ́run tí ìjẹ́ ìmọ́ ní ogun wọn ẹwà já narú wọn lọ́wọ́ tán bá ti dé ẹjá máa súnmọ́ wọn tán bá ti dé ẹjá máa lọ́rọ̀ bá wọn sọ bá ti dé ẹ àmọ́rú wọn àwọn kan bẹnu wọn ààwẹ̀ wọn wọn bá wájú ẹ̀ kíní bá ìjọ kejì ìjọ kẹta wọn fi gbà wẹ̀ wọn fi kíta aláwẹ̀ wọn fi jẹ tààrí wọn fi sínú àmọ́lẹ́yìn ọjọ́ mẹ́ta wọ́n tún máa jẹun lọ́gbà lálú wọ́n máa mutí lọ́gbà lálú táwẹ̀ bá tún dá méjì wọ́n gbìyànjú àti já ọgbà on the 15 wọ́n tún gbà yíò tán ó wà sọ parí Ramadan ó wà láàjọ gbàwẹ̀ parí náà ni ohun ìpolówó àwọn gbogbo àwọn ọ̀dọ́ tó ń bẹ nírú àyè báyìí ọlọ́mọdé àbá wa tún ẹ̀mí wọn ṣe ọlọ́run ọkàn wọn déédéé orí ọmọ kan ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ló wà ọlọ́run ò bá wa yí padà sí kọ́mọ sí tiẹ̀ irú wọn bẹ́ẹ̀ pọ̀ abẹ́nu mi ń bẹ òun náà sí nírú àwọn bọ́ìdì báyìí ni irú ìṣe bẹ́ẹ̀ ní bẹ lára tiẹ̀ náà a ní mọ̀ yóò wá máa lọ rèé <laughs> wọ́n sì lẹ́ni bá ń yọ́lẹ̀ nǹkan burúkú náà máa ń yọ́lẹ̀ tí wọ́n ní máa ń yọ́lẹ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ dà subhanahu wa ta'ala so ọ̀gá aṣẹ́ téèyàn máa ń ṣe nínú Ramadan ó ní asíyàmù fi yìí àwẹ̀ tí wọ́n rí àwẹ̀ táwọn ń gbà ń pọ̀ rẹ̀ o ǹjẹ́ ìmọ̀ pé gbogbo wa òjò gbà àwẹ̀ lórí àwẹ̀ tá a gbà á tún wá ní ládàá jura wa lọ àti ìsọ ẹnìkan kan kùránì ẹnìkan ò ká o àti ìsọ ẹnìkan náwó ẹnìkan ò àti ìjọ nìkan títà láwí ẹnìkan òkí o alẹ́mì àti ẹ́kànjọ gbàwẹ̀ látàárọ̀ awájọ gbàwẹ̀ ẹ tílẹ̀ fi ṣú àjọ jẹun àjọ mú àjọ báwọn ìyàwó wa lò àwẹ̀ láti gbà wọn àwẹ̀ táwọn gbà yìí láàjẹ́ èmi àti ẹ́ lè wá yàtọ̀tọ̀ síra wọn ara ń tá a fi mọ maximize reward wa lò tá a fi máa ń jẹ́ kẹsàn-án wa pọ̀ nìyẹn sẹ́rí àwẹ̀ tá a fẹ́ gbà ó kọjá mọ́ jẹun ó kọjá mọ́ mu ó kọjá má báyàwó rẹ lò pọ̀ àwẹ̀ tá a fẹ́ gbà náà a máa ń pàfẹ́tì àwẹ̀ torí pé àwẹ̀ rẹ tó gbà yẹn jẹ́ rẹ náà gbàwẹ̀ jẹ́ na rẹ náà gbàwẹ̀ jẹ́ kẹ́nu rẹ náà gbàwẹ̀ bóò lẹnu ó ṣe gbàwẹ̀ ẹnu ó gbàwẹ̀ ń bi kí ló jẹ kí ló mu a tún wá gbàwẹ̀ ń bi wo ni ó máa jáde lẹ́nu ẹ̀ irú ọ̀rọ̀ wo ni ó ṣe kí ni ó jáde lẹ́nu ẹ̀ ẹnu rẹ̀ gbáwẹ̀ etí rẹ̀ yìí wo ni ó wọ ni ó mọ wọbẹ̀ ni ó mọ gbọ́ etí rẹ̀ ń gbáwẹ̀ nìyẹn ojú rẹ̀ irú rẹ̀ wo ni ó mọ wò ojú rẹ̀ ń gbáwẹ̀ nìyẹn àmọ́jọ̀mọ́ mùsùlùmí lè afáfi ṣẹlẹ̀ wal huzn gbàwẹ̀ gbàwẹ̀ nílé ẹnu nìkan ní gbàwẹ̀ abẹ́ nìkan ní gbàwẹ̀ kódà ẹnu ẹnu àwẹ̀ tó gbọ́ òjò àwẹ̀ kí mo fẹ́ jẹ kí mo fẹ́ mo rọ kò sírú ọ̀rọ̀ tí ò lè sọ lẹ́yìn máa rẹ́ni kí ìjẹ́ mùsùlùmí gan tó bá bẹ́lò ní ìdí tó bá ṣe ah, àfá àti ẹ̀dẹ̀lẹ̀ ìgbàwẹ̀ ìgbà atúwáfẹ́tì ni o ìgbà tí wọ́n gbàwẹ̀ ń kọ́ ìgbà tí wọ́n gbàwẹ̀ ń kọ́ ni kí máa ṣe bí ẹ̀hàn náà láti mọ̀ pé ààwẹ̀ ẹ̀san rẹ̀ kọjá mo kàn ń fi ibi pamọ́ anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìdàkáàna yawmi sawmi ahadikum ó ní jọ jẹ́dì kọ̀ọ̀kan yí bá ti ń gbáwẹ̀ tẹ́rí pé ti wà ní àwẹ̀ báyìí alábílẹ̀ gbọ́dọ̀ pariwo má pariwo mọ́yàn alábílẹ̀ gbọ́dọ̀ jà má báyẹ̀ jà anábí

ẹnì sọ ah, èmi gbàwẹ̀ o èmi gbàwẹ̀ o èmi gbàwẹ̀ o jọ̀mọ́ ìwọ febi panu èmi febi panu èèyàn kan gbá ilé tí o gbá tiẹ̀ padà èèyàn kan bú ẹ o bú tiẹ̀ padà èèyàn kan tẹ̀ ẹ mọ́lẹ̀ wọ́n lọ́kọ́ fún ní bọ́sà tá ẹ bẹ̀rẹ̀ sí ìjà búrò gbágbágbágbá èèyàn kan tí ó gbé mi létí èèyàn kan tí ó bú mi èèyàn kan tí ó ṣe gbogbo ẹ̀ ó sọ fún sọ ń pa mi mo máa ń pé ọ́ ah, ẹni sọ mọ́jẹ̀ ń tọ́ èmi àti ẹládàá wa ò sí lẹ́bù kan nínú ọ̀gá tí a fẹ́ káwẹ̀ ó ṣe gbogbo gbàwẹ̀ a fẹ́ kí àwẹ̀ ó bí ádàbù kan sí wọn lára kó bí ẹ̀kọ́ kan sí wọn lára kó bí ìbẹ̀rù ọlọ́run kan sí wọn lára ìbẹ̀rù ọlọ́run tí ó jẹ́ wà ó ní gbogbo ọ̀nà ìjọ tí àwẹ̀ ò bá tí ìbírú ẹ̀ àmọ́ mọ̀ pé ah tó bá dá lùkìyàmà tí ládà àwọn èèyàn bá ń gùn láti rú bí ìdájége pàṣẹ bí tí ládà tí ó gùn lọ́lọ́ nìkan ló mọ̀ yóò mọ̀ níwọ̀n àwọn tá fi lè maximize reward wa rèé tí ẹ̀ fi ọ̀tọ̀ ni mo gbà wọ̀ mo gbà ládà ọ̀tọ̀ ni mo wá sọ ẹ̀kọ́ tó so papọ̀ mọ́ ààwẹ̀ gbogbo àwa tá a fẹ́ gbàwẹ̀ lọ́dọ̀wọ́ wa òun nínú àwẹ̀ wa ẹjọ́ rí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ẹnu wa nínú àwẹ̀ wa ìmúra wa náà ẹjọ́ gbá àwẹ̀ rí pé áá ah, ah, inú àwẹ̀ la wa kódà èèyàn máa rí pé ìmúra rẹ yàtọ̀ nú àwẹ̀ kárí ẹnu rẹ yàtọ̀ nú àwẹ̀ kárí pé ìṣesí rẹ yàtọ̀ nú àwẹ̀ ọ̀nà tá a fi lè jẹ́ kí ládàáwọ́ pọ̀ yìí ọlọ́mọṣẹ́ àṣàkálùkù wa lẹ́sọ̀ lórí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nínú àwọ̀ òun náà ni ká máa bọ́ àwọn gbààwẹ̀ anábùwà Muhammad sallallahu alaihi wa sallam anábì ní ẹni táláwẹ̀ bá gbààwẹ̀ òun ló wá jẹ́ onísábàbí tẹ́ni ìyẹn bí sínú òun ló jẹ́ onísábàbí tí ẹni ìyẹn bí sínú anábì ni láàdábíwò ẹni gbé ògbà yóò jẹ́ déédéé láàdá ẹni tó gbààwẹ̀ yẹn ẹni tó gbààwẹ̀ lẹ́nu nìsí látàárọ̀ ó wá gbààwẹ̀ ó wá dásìkò sínú ìwọ ló wá fún ní dàbínù ọfún dàbínù tán ìwọ ló gbóúnjẹ fún ó jẹ oyó tó ẹ̀kọ́ ọ̀lọ́ sínú fún un ìníjẹ́ni wá gbàwẹ̀ lẹ́yìn àwẹ̀ tó gbà ó ṣe tilawatul Qur'an lẹ́yìn tilawatul Qur'an ó ṣe sàdákà lẹ́yìn sàdákà ó tún agbọ́wọ́ àti báyìí lẹ́yìn gbogbo àti ó tún lọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ ó lọ tún sọ ẹbí pọ̀ lẹ́yìn yẹn ó tún mọ́wọ́ pa àtìyàwó kan jà ó tún àńtọ́ bá ti jọ́ ń gbé ǹdẹ́ àlùfíàmà nínú fáìlì rẹ̀ ládàtọ̀ ọba mẹ́rin ládàtọ̀ ọba mẹ́rin bí gbogbo tẹ́tẹ́ nìyẹn ṣe látàárọ̀ ká ní nǹkan wá ń kọ fún ní ẹni èjì ẹ̀ta five billion lada, ẹnu pé wọ́n lójó ní sábà bí tó fi sínú yẹn ọlọ́run Allah subhanahu wa ta'ala ó máa ní déédéé irú ẹ̀ náà kan kọ́ fún wọn náà bí ìgbà téèyàn lọ sí tẹ̀wé lábá mú ìwé kan lọ ní fotokọ́pì nìtì tá a gbé sí fotokọ́pì à tó bá gbé sí yóò gbé yóò print ká out jáde tẹ̀wé lábá gbé original àti kí ni yóò dọ̀wà nú ẹ̀ ṣe kọ́ńtẹ́ẹ̀tì ni ó yàtọ̀ ọlọ́run ní ládàá rẹ̀ a nìkan kọ́pì ẹ̀ nínú fáìlì ẹni hun ìwọ́tọ̀ wá ṣètò ìṣínú fún wọ́n dẹ̀ pèsè ẹ̀ sínú fáìlì jẹ náà nǹkan kan ò sì ní dínkù nínú ládàá ẹ̀wọ̀n iṣẹ́ ìmìtì a kó bá aládá àbá ní kó bá aládá ó túnmọ̀ sí pé èmi nìkan lójúmọ́ kan mo lè gbàwẹ̀ 200 nìyẹn o sáàmà pé bẹ́ẹ̀ ni tí má gbàwẹ̀ lé nínú ìsìn tí mo wá fún èèyàn 200 ní nǹkan sínú lásìkò sínú jọmọ́ tí ó jẹ́ àwẹ̀ tí wọ́n kọ sínú fáìlì tèmi pé mo gbà lọ́jọ́ tèmi yóò mọ jẹ́ mélòó maximize ládàrí ó sì di 201 ok èmi ò mà lè bọ́ èèyàn two hundred èèyàn mélòó lọ lè bọ́ gbogbo èèyàn tí mo lè bọ́ kò ju èèyàn márùn lọ eh, èèyàn márùn náà máa bọ́ wọn ó sọ sí lọ bá bọ́ èèyàn márùn lójúmọ́ ìwọ nìkan wọ́n kọ́ ládàá pọ̀ gba àwẹ̀ mẹ́fà àwẹ̀ tara tiẹ̀ one ó tún wá bọ́ àwọn mẹ́fà àwọn márùn sí ẹwà jíjẹ mẹ́fà ṣẹ́tún wá rí bẹ̀yẹn àti ìdíkan tó eléyìí àwọn àfáà náà yìí torí jẹ́ rí ọ̀tọ̀ ní abẹ́sìkí olóore ọ̀tọ̀ tó ní fíkíwù bá a ṣe ń ṣiṣẹ́ olóore òun náà tó ní fíkíwù tẹ̀mọ́jà àdúgbò pé ó kéé pàtígbà yìí nìsín everybody ló lè lọ sí ẹlòmíì bá jẹ́ sọ ó ti gbọ́ báyìí yóò kàn ní a ah, pẹ̀lú ògbọ́ ọlọ́dún nìyí nínú ilé wa ìmọ̀ bọ́yàn márùn ìmọ̀ bọ́yàn mẹ́wàá ìmọ̀ bọ́yàn 20 ìmọ̀ bọ́yàn 50 ìmọ̀ bọ́yàn 100 ẹlòmíì ó lè wá àwọn onímọ̀ báyàn bọ́yàn ọya ẹgbà èyí lẹ́ẹ̀ máa ń dáná ìdé ìfáwọn èèyàn iye báyìí ni oya ẹgbà ẹ máa lọ bá ń tí oúnjẹ èèyàn márùn ẹ tí oúnjẹ èèyàn hundred tẹwárí ẹni tó bá tún wá fẹ́ fi kìíní ìtún maximize ládàá ìwọ ọ̀tún wa máa ṣẹ̀ṣà irú ta lọ fẹ́ bọ́ ah ìwọ̀n bí á jẹ́ mọ́ ẹ̀gbọ́n mi yóò tẹ̀gbẹ́ ẹni bá bọ́ ẹni tó kàn gbàwẹ̀ nìkan ládàá sí lọ gbà ládàá kó gbàwẹ̀ ìwà tó wá máa sọ irú èèyàn wo lọ fẹ́ bọ́ tún wo bí tí bóyá àwọn ọmọ kéwú ni wọ́n ní o bóyá àwọn jàmá kan náà sábà kọjọ mọ́sálásí kan tó wọ́n fẹ́ àwọn eléyìí àtàárọ̀ tó bá ti dí báyìí wọ́n gbàwẹ̀ lẹ́yìn tó gbàwẹ̀ wọ́n ti jẹ sàárì wọ́n ti gbalada kọ́ jẹ sàárì wọ́n ti wá gbàwẹ̀ wọ́n gbalada pé wọ́n gbàwẹ̀ wọ́n ti wá ṣe tìlátù kùnà wọ́n gbalada rẹ̀ wọ́n ti rẹ́fìlà dùhà wọ́n gbalada rẹ̀ wọ́n tún ṣe tẹ̀síìrù wọ́n gbalada rẹ̀ wọ́n tún ṣe tìlátù kùnà wọ́n gbalada rẹ̀ wọ́n tún ṣe àzùkárù wọ́n gbalada rẹ̀ wọ́n tún ṣe tìlátù kùnà wọ́n gbalada rẹ̀ wọ́n tún yẹn náfìlà wọ́n gbalada rẹ̀ ó ti rí pé ládà wọn ó ti pọ̀ sọrí dọ́kàn sí ni pé irú àwọn èèyàn báwọn lọ́mọ tájẹ́ kódà tó bá ṣe bí tí èkì pàdé wọn lójú ọ̀nà ma wá bẹ́ẹ̀ tìjọ máa rojọ́ láti kò sí obi tó tọ́ bá rí bọ́ọ̀ lé fún lọ lé lọ oúnjẹ fún ìyá sí búkà ẹ̀dàpẹ̀já kọ́kọ́ ra wa dàbírù lọ́wọ́ mọ́lá lọ́yà ẹ̀fọ́ nù ẹ̀kọ́ tọ́bi sínú tí ò sí àìmọ́tìjà lọ yà sọ́dọ̀ kọ́ wá ra màlà fún kọ́ ra síkì sí amín kọ́ ra ogún fèjì gbẹ̀gìrì àti ewé dúkọ̀ gbà kó náà jẹ́ kó yẹ wá sí alhamdulillah ah ọkọ̀ oríire kí ló fà á di pé bí iṣẹ́ olówó rẹ̀ ṣe pọ̀ tó ń jọ yẹn òun náà ni ládá tó ń kọ́pì lára rẹ̀ yóò ṣe kínú ó ṣe pọ̀ tó ìwọ tó bọ́ èèyàn tó yẹ pé ńgbà ti látàárọ̀ báyìí tó jẹ sàrì ó kàn gbàdúgbọ̀ta lọ ni nígbà lọ ń tajà òkàkùrá ní

wọ́n lọ ọmọra lọ́dún kan àwa lọ sí halkọ̀ ìkànnà àmàṣáyà ní Madina tí ń bá gbàgbé ó dàbí pọ́n láwọn wà ní halkọ̀ Sheikh Abdul Muhsin Al-Abbad Al-Badr hamidullahu ta'ala wa ra'a saddada khutah tẹ̀sí ìjọba dé mọ́sílù náà bá wí bí àga báyìí àga ń tóbi bàbá báyìí níbẹ̀ náà ti ṣe mọ́sílù sọ àfa kan ìjọba ti jòkó báyìí tí mọ́lá ṣe tóbi tóun wọ́n kàn bọ́ sẹ́gbẹ́ kan náà náà ṣíyà kan náà ni halkọ̀ tí wọ́n nù gbogbo ẹ̀ ti wá wà ń bẹ́ẹ̀ nínú ìjòkó yẹn ẹni tó wá ń ka síra fún bàbá ó wá ọ̀bùdáàbù afá àwa tí mo rí tán wá láti nàìjíríà ó wá dìbò pé kùrùkẹ́rẹ́ wọ́n pọ̀ níbi ọ̀rọ̀ mọ̀ kùrùkẹ́rẹ́ wọ́n pọ̀ níbi ọ̀rọ̀ ń maximize ládàá mi lára eléyìí títí pàdépàdé alukọ báyìí wọn àti wọn bá tún sọ̀rọ̀ sónú rẹ ti ń dùn pé mo ti réyàn dáadáa tó ṣe pé yóò dùn jẹ mi ṣe mọ̀ pé káwé ó sì tó dé tẹ́lẹ̀ náà anábì ti gbà wá mọ̀ ó ní la tusahib illa mu'minan wa la ya'kulu ta'amaka illa taqi

òun àti wọ́n ti jọ rìn káàkiri tó ti mú ọdá ní pé lémìíṣẹ́ èmi àti ẹ̀ lájọ délé ṣẹ́rí bí a ti ń lọ káàkiri tó ti ń lọ tó ti ń lọ pẹ̀sẹ̀ mí ṣe ara wọn nu àbá àwọn ará lọlé àlọ́lá àbá àwọn àyínà náà lọlé àlọ́lá kálukú lọ wọ́n fi gbé kọ́ ọmọ kálukú kírun wọ́n kírun ti gbà wọ́n ti wá rìnrìn ilẹ̀ ti wá ó ti lágún gan ó ti ṣú ẹ̀ ló ti di wàhálà nígbà wà rí wà rí gíra oya mo ti wọ́n yí látọ̀rọ̀ mo lè wà lọ́rọ̀ ni àwọn ti jẹ́ gírí gan oya oya jàjá kálọ já kálọ ṣe tọ́rọ̀ wọ́n ti pín rẹ̀ sí àti títì gan lẹ́ẹ̀kan ebi ti ti gbà èyí ti ah ẹ̀ ṣe mo sọ wúnù ni ó ti láníyàn pé mo ní ládá tí mo fẹ́ gbà láre ní ọlọ́mọṣà fún wa ti olóore sí i ọlọ́pọ̀ àwọn tó bá mẹ́yà wọn tẹ́ta ń sọ yìí ẹ̀ẹ́kẹ́ bí wọ́n sọwọ́ nù ní àwọn ọ̀nà tá a fi mọ́ maximize ládàá nì tẹwárí nínú àwọn ọ̀nà yẹn anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó fàkójú ńlá kan nílẹ̀ fún wa nínú ọ̀gá ọ̀nà tá a fi máa ń ba jìnnà tọrẹ púpọ̀ nínú ọ̀mọdọ́ ọrẹ títa ó mọ̀ sàǹfààní o anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìṣesí ànábì káàwò tó dé ó ní pé máa kana yadakhiru shay'an li ghadin ìṣe ànábì nù ànábì èé tọ́jú nǹkan tijọ́ kejì kó wá lówó kó yẹn wá tijọ́ kejì lọ́wọ́ irọ́ yóò ti ṣe sàárà yóò sàárà yóò sàárà yóò sàárà owó tó bá ní lọ́dọ̀ kan ọ̀dọ̀ náà ní ìta àmọ́ bá ti sọ iná o mọ́tún ti gbọ́ o wà ká nà yà dẹ́kìrù lè áhàlì yìí kú tàtànà àwọn ìyàwó àtọmọ ànábì máa ń gbé oúnjẹ tí wọ́n jẹ sílé oúnjẹ bí ọdún kan ànábì máa rà lé tànábì ò mọ́ aráwọ̀ ara lè rẹ̀ láre o kọmá àrí alánàbí ó tọ́jú kẹjọ́ kejì kọ́ wá máa ráyàwó àtọmọláre tó lẹ́lò mí ìbàjẹ́ nú àwọn ọmọ ìyá wa tẹ bá bá ń bí jíjí ṣe sọ́dákọ̀ ẹ̀rọ lọ́wọ́ bó báyìí tẹ bá ń bá ń bí jíjí náwó fáwọn aládùúgbò ẹ̀rọ lọ́wọ́ bó báyìí àmọ́ ẹ̀dẹ́nulé rẹ̀ ẹ̀dọ́dọ̀ ìyàwó ẹ̀dọ́dọ̀ ọmọ ẹwà ọ̀gá ah, ìwọ nílé rẹ̀ rí báyìí lọ́sìn ṣe báyìí àwọn ìyàwó ilé láti kó ẹ̀ṣọ́ òde ṣe ilé ìta nàbì bá tiyanjú ilé tán ó là nàbì jẹni tó ṣe pé láyé jẹ́ kúrú ṣe àjẹbọ̀dì kìí tọ́jú nǹkan díjọ́ kejì òkè àwọn àmọ́ ti tọ́jú ilé tán kí ló tún kù káàtà ló ti bí yà ṣe sàárà wọ́n ní àmọ́ tí ó ṣàánú débi pé kò fẹ́ mọ́ síbi táànú rẹ̀ ó fẹ́ dé gẹ́gẹ́ bá tẹ́gùn tí mọ́ fẹ́ ẹ̀dàkùn bá tẹ́gùn bá fẹ́ ní débi kan àtàtẹ́gùn òní fẹ́ dé kò síbi tí òní fẹ́ dé a ní bẹ́ẹ̀ lànàdùwà Muhammad sallallahu alaihi wasallam tó bá dínú Ramadan yóò kàn mọ́ tọrẹ lọ ní mọ́ tọrẹ lọ ní ẹ̀rẹ̀ ọmọ ìyá mi nínú Ramadan lọ jẹ́ mi tí ó mọ̀ tọrẹ jẹ́ kí tọrẹ àánú pọ̀ ìtọrẹ àánú kan mọ́ lọ́kọ́ pàdé ọmọ ìyá rẹ̀ kan bí ọ̀rẹ́ rẹ̀ kan kọ̀dí pé rá ah, kí ní òṣèrè ara kọ̀kọ́ wọ́n bá kò náà ní kọ́ kó gbẹ́mọ̀ ga tí ò jẹ́ bùnmí mú kàn bùnmí náà nínú àwẹ̀ láwa nínú tó sì kù díẹ̀ lẹ Yorùbá inú àwọn èèyàn mọ̀ pé a máa ń torí pé nú àwẹ̀ láwa ká sì mọ̀ bùyàn lówó tẹ́rẹ́ àwọn èèyàn mọ̀ ká mọ̀ bùyàn lóúnjẹ wọ́n ti mọ̀ ká mọ̀ ṣe à ń pín ọsàn ẹlòmíì ò gbọ́sàn amọ́sálásí bó jẹ́ ṣe pé dàbí dùn ló dáa jù kì í sọ̀sàn ẹlòmíì yóò gbọ́gẹ̀dẹ̀ amọ́sálásí àwọn tẹ̀fìrì rọ̀lẹ́ rọ̀lẹ́ àwọn bàbá kan bẹ wọ́n wà wa mọ́tàwé lọ ra ọ̀gẹ̀dẹ̀ wọ́n rà wọ́n fẹ́ bá pín fáwọn èèyàn kan bí sínú ẹ̀yin bàbá tẹ bá rí dàbí dùnra olúlálùbáríkà mo lẹ́ nínú tá a gbọ́dọ̀ mọ̀ náà ní pé nú àwẹ̀ a máa ń ṣètọrẹ àánú àánú tí pé ọ̀tọ̀ lówó ẹgbà ẹbá mi lè ṣe ìtọ́rọ fáwọn èèyàn ọ̀tọ̀ lówó ẹgbà mọ́bìnrin ọ̀tọ̀ ní ọya ẹbá ń pẹ́lẹ̀ fíyàn mẹ́wàá ọya ẹbá ń pẹ́lẹ̀ fíyàn nínú àwẹ̀ bá ti mọ̀ háwónú owó nìkan wá kọ́lé yọ bí ń ṣètọrẹ àánú owó nìkan kọ́ tó dá lómi ń bẹ kò lówó àmúnìkan mi ìdí wọn náà ní o máa fi tọrẹ máa fi tọrẹ bọ́bá rí pé aṣọ lọ ní tásọ rẹ ti pọ̀ inú Ramadan kó díẹ̀ jáde nú ẹ̀ máa pín fáwọn èèyàn ẹni tó díjò ríwọ̀ pín èèyàn kan tó mọ̀ pé lè mọ́sálásí ní sùn kò níṣẹ́ gidi kan lọ́wọ́ dédé lọ́jà lọ́rẹ̀ ra máàtì tí ó mọ̀ fi sùn ẹgbàá ẹmọ̀ bẹ́lẹ̀ sùn ra fóòmù fún ẹgbàá ẹmọ̀ fi yí sùn ká jẹ́ kó ọkọ rẹ̀ àánú wa ká jẹ́ kó pọ̀ ọlọ́run kó mọ́ṣà fi kíní rọ̀ wá lọ́rùn ṣẹwádìí kíní kan bẹ níbi ọ̀rọ̀ ìtọrẹ àánú tẹ́lí ibi tí kálukú máa ń sábà fojú sí níbi ìtọrẹ àánú òun máa ń wá bóun ó ṣe gbà ni yóò máa pè yín ẹ̀dàkùn ṣáàtù ẹ̀ tọ́bá ti gbé kìíní ẹ̀dẹ̀ kìíní wo àwọn olóò gbèdé gbọ́dọ̀ ti ń gbé bọ̀ láti gbọ́dọ̀ ti wá irú ọ̀nà lẹ́mìí pé wọ́n gan bẹ́ tàánú

ẹwà àwọn kílé kan bẹ táà kíyèsí iṣẹ́ láti ẹwà àwọn tó mọ́ ń tajà nínú gúúsùlò yẹn ah! ṣẹ̀fún wọ́n pọ̀ lẹ́kọ̀ọ́ wámi tẹbá mọ́ profit tó mọ́ rí bí àwọn kìrìtọ́ntà ó kéré gan fa compare to wàhálà kan sí ẹ̀rù tán máa láwọn ta páàkì omi yìí nìtì ṣẹ̀kú 12 ló wà náà ó dà kún wọ́n ti wá sọ́ọ́ ní 100 naira báyìí táwọn bá dẹ̀ bẹ́ẹ̀ one one àìrọ̀ seven fifty eight hundred tẹ́mi náà mọ́nù seven fifty eight hundred now àwọn abẹ́ta àgbàtàwọn náà sọ́dọ̀ rẹ̀ náà àdísínú o sábàtà twelve ló náà máa fi pa one thousand two hundred àwọn alọ́gbé sínú àì mi ìwà mẹ́yí tán máa ń tàyí tó bá tutù fún wọn ní ìmọ̀ yóò mi ìmọ̀ yí tán máa ń tà fún wọn àmọ́kẹ́jẹ́ ká gbà pé eight hundred náà mẹ́ta fún wọn ṣẹ́rí twelve yẹn kó tó rí ìta tán èmi ní ìdúgbà bẹ́ẹ̀ romi nínú mọ́tò tí mo fẹ́ rà dé ọ̀kan lọ ni mi lè mú jẹ́ ọ̀kan lọ nígbà bíi débi tí mo ń lọ náà mo ra hundred naira mo tún lè romi ta fún hundred naira ẹ wá nínú traffic táwa lọ traffic tó tún máa mú mọ́tò lè sáré yóò mọ táyé sẹ́yìn lé ní pàpàpàpàpàpàpà nítorí èlò nítorí hundred naira sọ́ni tó bá di inú àwẹ̀ irú àwọn èèyàn báwọn ìlú wọn wá pọ̀ wọ́n wá ń bọ̀ wálé lálẹ́ wọ́n ta omi báwọn ta rú ẹ̀ kàn ilé gbé 500 fún gbogbo mẹ́rọ kan tó ní jẹ́jì rẹ̀ mọ́ wọ̀rí àbá àdúrà nìkan kọ́ ni yóò ṣe wọ́n yóò wọ́n pé ẹ́ torí kó lè mọ́rí ìwé ìlà yí ẹ̀ àwọn ìyá kan wà báwọn bèbè ẹmọ rí wọn ní wọn ta mineral àwọn aláwọn ta kókì wọn aláwọn ta pepsi nínú traffic nínú wàhálà nínú wọn báwọn jẹ́ káàánú òní dọ́dọ̀ wọn tí ọ̀làbí ní kò ní ìjọsẹ̀ ń wà fà káàkiri wà mọ́sálásí kájọ wá kírun níbi àti títàràwì lọ́wọ́ amọ́ra wà náà àbá àmọ́ra wa ní àmọ́ra wa ìwọ ma bọ̀ wá mọ́sálásí mú sẹ̀mọ́tí wọ nílé bú wá kéjì dání asalama asalama alaikum wa rahmatullah asalama alaikum wa rahmatullah nìkan ẹgbẹ̀ lọ́wọ́ ẹgbà ẹgbẹ̀bẹ̀lẹ̀ ìjẹta ni ó ṣàdúrà fún ọ àti mọ́sálásí dáwọ̀ èèyàn wá tán wá ń jí ẹja gbígbẹ mọ́sálásí kan lọ bá wa nísìnyí wọ́n nígbà láwọn abẹ́wà kírun àwọn wá gbé ẹja gbígbẹ́ ẹja áfíríkà ọmọ nípa àwọn gbé sílẹ̀ ẹgbẹ́ tó ń bẹ ẹjẹ́ ègùn òṣùkẹ́ ègùn òṣùkẹ́ ègùn bó ti chíìpù tó yẹ pé àwọn gbé sílẹ̀ ẹgbẹ́ tó ń bẹ yẹn àmọ́ jẹmọ́ ọlọ́kún sánú wá o ìmáàmù wa bẹ́ <laughs> ìmáàmù bẹ́ dọ́gbọ́n sí ọmọ wà diplomatic ẹ̀rí diplomatic náà dáńgbà mi ẹwọ́n bá nítọ̀ ìmí àwọn agbẹ́ ìjàun sí ẹnìkan ti sí gbé tó ti gbé lọ ẹni tó sì gbé láti máa wá dá padà wá èèyàn gbẹ́ja wá ní bíbí ti gbé ó jẹ́ wá sí ẹja gbé àmọ́ ìmáàmù náà wò pé táàmù á kéde pé wọ́n ti di ẹja lọ ní táàmù di ẹja gbé mọ́sálásí ẹ̀dàkùn ẹni ó di ẹja gbé ṣé ó lè níyù ebi ń pa nìyàn ní madrasa ọ̀dọ̀ wa bó jẹ́nu gbóná wà ní tóun náà ní madrasa wà wọn àwọn ọmọ táwọn arúgbó àti àwọn ọmọ ilé kí ó dáwọn bí wọ́n jẹ́ ẹ̀ṣẹ́ ní 2000 1000 nígbà wọn dáná la ilaha illallah lọ́dún kan àwọn ọmọ wa sì ń dáná lọ́wọ́ ó jẹ́ tọ́lẹ̀ jẹ́ ni o ẹnìkan sì wá bẹ́ẹ̀ lásìkò táwọn bọ́ tàbí à ń kírun lọ́wọ́ náà ní tó ti gbó jẹ kaná ó ti wọ́n sọ fáwọn ọmọ náà tábà concentrate àmọ́mọ́ náà náà tó wá bẹ́ẹ̀ mú oúnjẹ náà ibi àti kírun tí gbogbo ẹ ti dá àti rẹsì tó gbé kaná àti bọ́ọ̀sù gbogbo ẹ sì mìtì rẹ̀ ó wá kú gáàsì lẹ́sọ́ tí ń jó àbàlá ilé mọ̀ pé jọ́nà ó bá dìta ló gbé mọ́ ọkọ̀ wò pé àbára wọn ni pé ara wọn bẹ́ẹ̀ fi ṣèkà múra wọn wá lọ́wọ́ onú yàrá wọn kiri ọwọ́ lọ́rọ̀ dán kiri kàn má rí ẹ má jẹ ìtàn wọ́n jí rẹ̀ sí gbé lọ́wọ́ ẹni ó jírù rẹ̀ sì ń gbé tẹ́bi ní pa láti bí kọ́ àmì ṣé ó lè ló mẹ́jà ó lè kọ́ ẹbí ní tó irú àwọn èèyàn bá ń wá wà bẹ́ẹ̀ táàjọ ọmọ ń kírun a máa dá wọn mọ̀ sọrí tí wọn ò bá wá dá wọn mọ̀ súnmọ́ ìmáàmù ìmáàmù ọmọ ẹjọ́ ìpínlẹ̀ tí ń kírun kò bó ń wá náírà rí lẹ́yìn bẹ́ẹ̀ ìmọ̀ ń ṣe bóòlù wọn ti gbà lọ́wọ́ ẹ̀ wọ́n máa bá wọn ìmáàmù tẹ̀lé yá mi ní ìmáàmù tẹ̀lé ìwé lẹ́yìn tí máa fún ten thousand àwọn tá a fi mọ́ maximize reward nínú Ramadan lè ní oṣù àánú lóṣù Ramadan oṣù kádẹ̀ kó ọlọ́run ọba wa ń fà ní ọlọ́mọta àti rọrùn fún wa ní ìparí torí àsìkò nínú iṣẹ́ ńlá tá a gbọ́dọ̀ wá mójútó ní Ramadan ó náà ní tilawatul Qur'an ṣẹ́rí lẹ́yìn ẹ̀pá àgbà ọ̀gá iṣẹ́ tó tún lẹ́sàn-án ó ní tilawatul Qur'an yẹn lẹ́sìn wọn gbọ́n nù tàwọn àbá alimami shafi'i rahimahullah alimami malik rahimahullah alimami malik bí hadith anabi ti padà kó ti pàtàkì tó wọ́n máa ń tilẹ̀kùn lé kéwà hadith ní pé ẹ̀yìn kọ́yàn ní hadith ẹ̀yìn sì ní ṣe ṣègálò bil hadith riwaya tán wà láti rọ̀yà àwọn ní ma wádìí bò ní àwọn ti gbàwà ìrọ́ ẹ̀yà fẹ́ kọ́yàn ìrọ́ ogbó yíkálukú yí kí ni wọ́n mọ̀ lọ́rẹ́ yatafarraguna lil ibada gbogbo àwọn àfáà yóò tilẹ̀kúnlé kéwú kí ló kù ìjọsìn ni ọ̀gá àjọsìn tán wá mọ́ ń sábà mójútó ní tilawatul Qur'an ọ̀rọ̀ yìí ni látọ̀dọ̀ Ṣáfì ó ní látọ̀dọ̀ Imam Malik ó ní látọ̀dọ̀ Abu Hanifa àtàwọn sálà tó pọ̀ in fact kò common láàrin wọn kẹmọ rí àwọn tó ṣe pé rọmọdọ́nù ó wà dé ó wà mọ̀ ọ̀rán nǹkan mi ìbádà ẹ̀kẹ́ mọ̀ wá káàkiri ni

ṣàwálù wà ń bẹ rọ́jàbù wà ń bẹ ṣàbánù wà ń bẹ mọ̀hárọ̀mù wà ń bẹ sọ ọ́n ṣe dájò kólẹ̀ kọ́lọ́ mẹ́bí bá tàwọn èèyàn jẹ́ àmá abatẹnijẹ́ ni lóòótọ́ rọ́ṣì ò bá jẹ́ bẹ́ rọmọdọ́nù tó yẹ ká fi mọ bíjì ti ọ̀rọ̀ ìbáadà ọwọ́ ajá fi mọ bíjì ti ọ̀rọ̀ wọn ní wọ́n pé ètì ọ̀rọ̀ fatuwa àdéjì ni wọ́n yọ ọmọ ìyá mi ẹ jẹ́ ká wà ó bíjì pẹ̀lú tó yẹ ká bíjì tilawatul Qur'an gbogbo ẹni tó bá bẹ́ sórí ilé Ramadan kó mójútó al-Qur'an Imam Shafi'i rahimahullah bá a ti máa ń wí kéré o ẹ̀yin ará mo sí ẹ̀yin náà o ọ̀sán kan Qur'an nìkan alẹ́ kan Qur'an nìkan 24 hours Imam Shafi'i rahimahullah ó dín dí al méjì tí rọmọdọ́nù bá pé ọgbọ̀n mọ́ ìmáàmù Ṣáfi'í láyé alukur'ani tí ó parí inú ẹ̀ mélòó nù báwọn ọgọ́ta alukur'an 60 ó ṣe jẹ́ o ìgọ́nà àwọn àbáwọn ọjọ́ wọ́n sọ̀rọ̀ yìí lẹ́nìkan bá wo pé how possible kí èèyàn parí onídà alukur'ani ní àárín dé ẹnìkan kan náà wọ́n ni pé wá 100 èmi lè mọ́ lẹ́mí ọ̀sán kan òru kan ọmọ mo lẹ́mí àti parí àlùkòrá nìkan ọ̀sán kan kó sì parí ẹ̀ lásìkò agbóngbásìkò yìí náà pé òun wà lẹ́mí kó tún ṣe tòun kó ṣe jọ́ kejì olówó lẹ́mí àmọ́ náà fẹ́ kan rí ó ti bẹ̀rẹ̀ àlùkòrá nì látẹ̀ yìí fájírì ó sì parí ẹ̀ nígbà tí ó fi di àsìkò àsìkò mọ́gbì mélòó ni gbogbo pages Quran six hundred pages tó tó yí nìyẹn mélòó ni sátúrù tó wà ní àlùkòrán tó tí yẹn bá bíjì pẹ̀lú ẹ̀tọ́ òjòkó ti láti fájírì tí ìrún nìkan kan ń là ọ́ tọ́jẹ́ ń kàn sí ní ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀dógún fi sùn aláyọ̀ ó parí ẹ̀ ó parí ẹ̀ mọ̀nàkà ẹ̀ àmọ́ ọlọ́run kó mọ́ṣá gbà wá láàyè ọlọ́run kó sì tó fi rọ wá náà lọ́rùn tó báyìí lọ kó fi ẹ̀sìn rẹ̀ iṣẹ́ àlùjànnà náà kó dọwọ́ kálukú wá o.

ìjókòó tá a wà lẹ́nu yìí eh, ìjókòó tí mo ti fi ṣe àwọn èèyàn bíi mẹ́rin kan ni kò sì gbọ́dọ̀ tọrọ àmójúkò torí táwọn náà bá ti rí notification pé á ah, àbá kòtìbìtì wà wà mọ́tò àwọn ará Ọ̀yọ́ èmi ìmúnilẹ́tọ̀ lọ́dọ̀ wọn lẹ́nu àwọn Mọ́dákẹ́kẹ́ múnilẹ́tọ̀ lọ́dọ̀ wọn lẹ́nu Ifọ̀ múnilẹ́tọ̀ lọ́dọ̀ wọn lẹ́nu same date same time ó lọ wà mistake lọ wá láti lọ fún wọn ní àsìkò kan náà musimbi náà àwọn ará Kòròdú àmọ́ pẹ̀lú òkúrọ́dọ̀ ọlọ́run musim àtàpá kan Kòròdú tó ń kọ̀tẹ̀ jáwá níná ò ní a lè lọ tí ó gbọ́ àwọn tó kù kọ́dàkù tó yọ lọ́run kọmọbìnú ya ọ̀dọ̀ àkódà àwọn àmì ìsìnkèmí dàná ẹmọ́bìnú ìléwá àwọn ẹlòmíì tí pèmí lẹ́lẹ̀ tí mo níbi àbáríyàn kan rán wá ìtún ráyè rántí sọ fún ẹni tó yẹ kó lọ kó lẹ́ni wá wá padà sọ lé ah, àfà yìí mo ti fẹ́ lọ represent mi ní pọ̀ tọ́ àmọ́dàbí pé solution tí àwọn nǹkan yìí ni pé àwọn lectures míì tí ó bá máa wá ẹni bá pè mí tẹ́ni mọ̀ pé àwọn òtí búkú déètì yẹn láti after Ramadan nọ́mbà ẹni táwọn èèyàn máa pè ẹni bá ti pè kán bèrè nọ́mbà pé ta lẹni tí ó mọ́nítọ̀ prógrámù yìí ẹni tí ń bá kalẹ̀kalẹ̀ fún déètì tó bá ń fèèlì ó mọ̀ fáwọn kọ́ ẹni oníkan pè ìyẹn ètò ti wà lórí bí wọ́n sì máa ṣe rústàt ogun tẹ́mi rò pé mi ń ṣeun ó padà máa ń gbá ara wọn ni so káwọn tí èmi yẹ̀ sí lọ́dọ̀ padà kò ká má bínú ká má rò pé ìbàdàn fẹ́ sọ̀rọ̀ ọ̀sáàbù Ibrahim lẹ́ẹ̀kan wọ́n ti láwọn jọ àwọn jọ mọ́ra wọn ẹ̀ẹ́dì tójú ṣáájú o mo ti ẹ̀ jẹ́ pé mo mọ̀ọ́mọ̀ ṣẹ̀ṣà bíi náà ni because láti bí oṣù mẹ́ta and travel káàkiri lọ sí nìkan lọ Ìbàdàn lọ ṣùgbọ́n lọ ìwẹ̀ pọ̀ mo wá wo pé wo ló súnmọ́ tí kò ní ju ní two hours àbí one hour lé lọ mo rí pé lè súnmọ́ mọ́tọ́lọ́ta àwa kan ló jẹun wáyà yìí so àwọn tọ̀hún ọ̀nà jìn ẹ̀dàkùn Ọ̀yọ́ mo dá gẹ́gẹ́ Ifẹ̀ Ifọ̀ ẹgbẹ́ àwọn yóò ẹgbẹ́ yóò bẹ́ẹ̀ fọ́ fún mọ́ àwọn ọjọ́ míì tí wọ́n bá ní program tó kí ìdílé ìlà ìtàhálà lásìkò sí yọ àmà ọ̀nà institution kọ́mọ̀bìnú wasalli lahumma wasalli ma'ala akika rasulika muhammad wa ala alihi wasalli ma'in subhanaka allahumma hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh